ẹni bá ní òsì àjẹ́ ó lè sọ bẹ́ẹ̀ torí kò rí wọn rí ọmọ mi àjẹ́ ń bẹ bí ò bá wá sí oṣó tí ò sí àjẹ́ à ń sọ pé ò sọ lọ́nà. torí gbogbo tólódùmarè dá sílé ayé àwọn àjẹ́ ni wọ́n ń tún un ṣe àwọn ọmọ adarí hun ò bá ti bàjẹ́ ó wà lérí béèyàn bá ṣe mọ̀ wọ́n bọ̀ sí ó wà lórí béèyàn bá ṣe mọ̀ wọ́n pè sí ẹni tí ilé ayé ò bá yé tí làákàyè ò sí fún ìrùpọ̀ ọgbọ́ tí ò sí làákàyè nínú ọpọlọ rẹ̀ n ló lè sọ pé kò sí ayé èmi ò jẹ́ bá wọn bú àjẹ́ o n ò sì jẹ́ bá wọn bú oṣó. So torí mo mọ̀ pé iṣẹ́ olódùmarè ni bí ò bá sì tẹ olódùmarè lọ́rùn yóò ti pa wọ́n rẹ́ torí tó o bá jẹ́ lẹ́sìn mùsùlùmẹ́ iṣẹ́ tó o ṣe ọ̀hún kó lọ sọ́dọ̀ olódùmarè yóò bí ọba ọba ṣe ṣe sí bọ́ ọba wa jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì gbogbo iṣẹ́ tó o bá ṣe pátá ọ̀dọ̀ olódùmarè lọ ń kó lọ yóò bí ọ bá o bá ṣe ṣe sí bọ́ ọ bá wá jẹ́ ẹlẹ́sìn àbáláyé gbogbo iṣẹ́ tó o bá ṣe ọ̀dọ̀ olódùmarè lọ ń kó lọ yóò bí ọ léèrè bọ́ ọ ṣe ṣe sí ẹni bá wá ní ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a bá lọ́wọ́ àwọn baba ńlá wa ò dáa ẹ tú dirú ẹni bẹ́ẹ̀ wò ọmọ àlè ni bá a ṣe sin olódùmarè pé èèyàn kọ́ forí kanlẹ̀ àwọn oníṣẹ̀sìn ni a máa forí kanlẹ̀ fọlódùmarè. nígbà wáṣẹ̀ a máa bọ ni a bọ olódùmarè kó lè ṣe tá à ń fẹ́ fún ni gbogbo wa pátá nínú ayé pátá inú ẹbọ la gbà wá ìṣẹ̀ṣe mi wà ń bẹ̀ ẹ̀sìn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi ni àwọn bàbá tèmi náà bá lọ́wọ́ àwọn bàbá wọn mo sì fi ń sin olódùmarè mo sì fi ń yin olódùmarè ọ̀wá bá mi ṣẹ̀sìn ìṣẹ̀ṣe wọn kèfèrí ni ọ̀wá ṣe gbàgbọ́ kèfèrí ni ọ̀wá ṣe mùsùlùmí kèfèrí ni irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ò ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta. kèfèrí nà ẹ̀yin ìyá mi téèrì ẹ̀yin ìyá mi húùmù tí àwọn onígbàgbọ́ ó bá wí wọn ní ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tó sọlé ayé rò àwọn wo ni. ẹ bá wọn àgbà yìí náà ni ẹ bá wọn àjẹ́ yìí náà ni bí a bá gbé èèyàn lásán síbítù tí wọ́n ṣe ṣe ṣe tí ò mu wọn ní ẹ lọ rèé fọwọ́ lé tò ó àwọn àwo ní bẹ́ ń lé e báwọn àgbà yìí náà ni ọlọ́ọ̀fẹ́ gbìjà olódùmarè ọtọ́jà ara rẹ̀ gan gbèná àwọn kan wọn ní ọlọ́run èmi àní irọ́ ọlọ́run kọ́ olódùmarè nígbà tẹ́ ẹ bá ní ọlọ́run ọ̀run nìkan lónìí ayé ńkọ́ ta ní fásùgbà fásùgbà àjẹ́ nìwọ náà. ṣé bí àdúrà wa ni pé ká dàgbà ká dògbó etí wa rí tá a bá ti rí àwọn àgbàlagbà á máa pàjẹ́ nìyẹn èmi lè ń sá fún wọn sí. àwọn gangan wọn lè fọ̀nà hàn ìwúre tí wọn bá wú fún yín ìwúre àwọn alálẹ̀ níbi tí wọn ti bí yín yóò mọ̀yàn àwọn tí wọn ti di ẹni ilẹ̀ tí ilẹ̀ ti ga jù lọ àwọn yun là ń pè ní alálẹ̀ ọ̀tọ̀ ni ẹ bọ́ra ọ̀tọ̀ ni ìwìn torí ẹlòmíì kò dá ẹ bọ́ra mà kò dá ìwìn mà ìwìn ọ̀tọ̀ inú igbó ní ń gbé ẹ bọ́ra kò síbi tí ò lè gbé. ó wà láàrin àwọn èèyàn náà. olódùmarè ò má jẹ́ ká pàdé wọn wọ́n ń bẹ láàrin wa báyìí bí wọ́n ṣe jókòó ìní ìsìn orí àwọn kan lọ jókòó lé bẹ́ẹ̀ ni àwọn kan lọ fẹ̀yìntì àwọn kan lọ kásẹ̀ lé lórí àwọn kan wọn á ní superstition kí ló ń jẹ́ bẹ́ẹ̀ superstition tá a fi balẹ̀ ayé jẹ́ tó e dòní tó fi dòní superstition ni kí ló fà á àwọn wo ni wọ́n máa sọ̀rọ̀ superstition superstition àwọn tí ò ní gbàgbọ́ àwọn àgbà wọ́n sì ní onírọ́ ti gba owó tán ṣùgbọ́n olóòótọ́ ò ní gba ọ̀fẹ́ bá a bá sì rárọ́ àlérò tọ́ra agbára ń bẹ ṣùgbọ́n gbogbo agbára ọwọ́ olódùmarè ló wà àbọ̀gbọ́ olódùmarè wá sọ agbára ó sọ kàhàhín ọmọ mi agbára ń bẹ èè máa ṣeré èè tíátà. ẹni tó bá ní òwú òtẹ́rù ẹ sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé ìwọ̀nba tí ó fi tanná lásán ló mú ẹ̀rín tó rọra ṣẹlẹ̀ ń àwọn ọba ló fà á ẹ̀yún ẹni ẹlẹ́ẹ̀kejì ìjẹkújẹ a máa fà á ajá ò gbọdọ̀ gbó kọ́gàn rẹ̀ ó yọ. nígbà wáṣẹ̀ ifá ni wọ́n fi yan ọba kì í ṣe gómìnà ní yan ọba gómìnà kọ́ inú ẹni tí ó tẹríba fọ́ba ni gómìnà wà ẹ túdi ọba míì wò tàbí ẹ túdi ẹlòmíì wò ọmọ àlè ni ẹ mọ̀ tí a ń pè ní ọba ni ọba ba lórí ohun gbogbo ni ah! Ṣàngó ọba pa bàtà pa jáwọ́jáwọ́ etí. kini jɛ bɛ ama ọba ti dọba gomina awala nya abe asile yɔbɔ ba wua ti n sɛlɛ nu n sɔ fan ɔba n ran ɔ ba n sɛ nu ɛdide bɔbɔ o ba jɛ ogboni ni o nya ogboni ni o soro fun ogboni ni o gbadele lori kò le doro se ah Si ògbóni ni ó ṣòro fún yóò tẹríba fún ògbóni ni ògbóni ògbóràn ikú panijẹmásẹ àwọn ògbóni ní kọ̀ǹtírò ayé tó fi di àkókò tá a wà yìí nǹkan ògbóni ò parun ipò tèmi wáyé ayé mà pọ̀ gbóni ni mí. Yorùbá Gidi Ari ni ńlá kínimọ́ni akínimọ́ni ńlá yínimọ́ni ayínimọ́ni ńlá finipéni afinipéni ńlá fi èèyàn pé èèyàn. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi ẹ mọ̀ ṣe ń gán mọ̀ ní hmm. fún ìfẹ́ tẹ ẹni sí wa tí ẹ fi ìgbà tiwa tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty thousand subscribers jálẹ̀ ọ̀sẹ̀ yìí àfi kí n máa kí yín fún bẹ́ẹ̀ ṣe ń pín fídíò wa kiri tó ń rìn jìnnà fún bí ẹ ṣe ń sọ̀scribe sí ìkànnì yìí fún bẹ́ẹ̀ ṣe ń wo àwọn fídíò wa níkànnì Yorùbá Gidi TV ẹ ṣeun o lónìí ń tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ni mo tún gbé wá fún yín Ọlákúnlé Fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè pọ́nmi èdè múmi èdè wọ́ṣọ́ èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí fi wíyọ̀ tọ̀mí èmi kọ́ ọlọ́ọ̀ni mo wà láàfin ọba rìṣà lónìí. Hmm. bàbá wa agẹṣinjáwé ifá wọ́n ń bẹ pẹ̀lú mi wọ́n sori sórí àpèrè wọ́n bá wa sọ̀rọ̀ tó ní kìmí ǹjẹ́ kí kànàkànà ọmọ ẹja tuntun wò kábíyèsí o. gbogbo àtọ rẹ àdúrà rẹ á gbà rẹ á dayọ̀ rẹ dàrú olódùmarè àgbọ tiẹ o ti rí bẹ́ẹ̀ o ti ṣe ẹ mo kí gbogbo ojú tí ń wò mí lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ mo sì kí gbogbo yín lágbàáyé o àdúrà gbogbo yín ó gbà á ọ̀rọ̀ yín ò ní dàrú ọ̀rọ̀ yín ó dayọ̀ olódùmarè àgbọ́ ti yín yíyẹ báyìí ní yẹyẹlé yóò yẹ yín kalẹ̀ rírọ̀ báyìí ní rọ̀ àdàbà lọ́rùn yóò rọ̀ yín lọ́rùn asẹ́ni lórí ò ní sẹ́yìn lórí adánilóró ò ní dá yín lóró gbogbo ọ̀rọ̀ báyìí lọ́wọ́ yọ dorí lọ gbogbo yín ẹ̀ ó yọjọ tá a yín lọ agbára ọ̀tá ò ní ká gbogbo yín agbára ìkà ò ní tẹ̀ yín ẹ wo nínú ayé ògo gbogbo yín ó bùyọ àwọn arógo gbogbo jẹ́ wọn ò ní bògo yín jẹ́ ẹ ò ní kú ṣáájú ògo yín ògo yín náà ò ní kú ṣáájú yín láìpẹ́ yẹn gba kọ́kọ́rọ́ ayọ̀ ire ọdún yìí ó jẹ́ tiyín o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ asọ́sẹ́ni tó lọ́dùmarè yìí olódùmarè kì í sọ tiẹ̀ kó má ṣẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀. ẹ ṣeun kábíyèsí bàbá yóò wù mí kẹ́ ẹ bá ń farabalẹ̀ dákọ yín fáwọn èèyàn wọ́n ti mọ̀ yín lóòótọ́ ọdún ní àyíṣà ìmọ̀fó lóko ṣùgbọ́n fẹ́ni tí bá ń wà fúngbà àkọ́kọ́. orúkọ mi ni ọba dókítà olúayé ọba ògbóni ayé funfun àgbáyé bàbá gbogbo àwọn àgbẹ̀kọ̀yà fún gbogbo àgbáyé ọba àṣà fún gbogbo àgbáyé ọba rìṣà fún gbogbo àgbáyé ajíbólódùmarè sọ̀rọ̀ fún gbogbo àgbáyé ẹni tí olódùmarè ń gbà fún kí olódùmarè kó má kọ̀ fún mi gbogbo etí tí ń gbọ́ mi fún tòní àti gbogbo ẹnu tó yanu tó ṣe àṣẹ olódùmarè ò ní kọ̀ fẹ́yìn náà. ẹ ṣeun bàbá ayé funfun wọn máa páyé pé gba lóòótọ́ ayé wo ni ayé funfun ṣó yàtọ̀ sáyé èyí tá a wà nínú ẹ̀ ni àbí ayé ṣáyé dúdú wà ni ẹ ṣáà wò bàbá ọ̀kárì ayé funfun wà ayé pupa wà ayé dúdú wà ètò bá wo lúkálùkù ló lè yà sí ọ̀wárí àmẹ́tẹ̀ẹ̀ta tá à ń wí olódùmarè ló dá wọn olódùmarè ló kó ilé ayé lé wọn lọ́wọ́ tó ní ilé ayé rè ẹ lọ rè máa ṣe ìtọ̀nà rẹ̀ ṣùgbọ́n ẹ táyé ṣe ni o ẹ má bàyé jẹ́ o torí gbogbo ń tẹ́ ẹ bá ṣe nínú ayé ẹ ń bọ̀ wá jábọ̀ rẹ̀ fẹ́mi olódùmarè ayé funfun wà ayé pupa wà ayé dúdú wà bí gbogbo ẹ ṣe lọ́nu. ẹ̀ láyé funfun ń bẹ ayé dúdú wà ayé pupa wà. ṣé èèyàn ní máa ń yan ayé yìí tí ó wà ní àbí èèyàn kàn bá rẹ̀ ńbẹ̀ abọ́ máa ń yàn fún yàn. gbogbo àtọ rẹ èèyàn ní etí ó bá wà ń bẹ̀ láàyò ètè èèyàn bá fẹ́ etí mo fẹ́ o gbogbo wa ò lè sùn ká kọrí kan náà gbàtí wu èmi sì rí irú àǹfààní ńlá tó mo gba funfun àbí àdó gbà. èèyàn ní máa yàn án pétọ̀ ìwé ẹgbẹ́ báyìí ni mo fẹ́ ṣe ẹ rí i pé oríṣiríṣi ẹgbẹ́ ló wà láyé táyé a máa ṣẹgbẹ́ mi tí Kẹ́hìndé ò ní bá ṣe ó pọ̀ jàǹtìrẹrẹ ni ọ̀tún wá gbọ́ kọ̀rọ̀ ayé tún wà Olódùmarè ò ní fi á sí kọ̀rọ̀ ayé igun ayé tún wà ẹja máa bí tòṣó. ìbéèrè kan wà tí wọ́n béèrè àwọn kan máa wà tó ń gbà bá pé wọ́n ti sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ lòun ọmọ ẹlẹ́gbẹ́ lòun ǹjẹ́ bò ló ṣe wọnú ẹgbẹ́ yóò lòun ò mọ kódà wọ́n máa ń pe ọmọ ìkókó báyìí tán gbé dání wọ́n máa ń pè wọ́n ní wọ́n máa ń nìmí ọmọ ẹlẹ́gbẹ́ wọ́n á lẹ́lòmíì lọ́kọ̀ ọ̀run ṣó náà ló yan láti wà nínú irú ẹgbẹ́ ẹgbẹ́ yòówù jẹ́ ìbàjẹ́ funfun àbí ìbàjẹ́ dúdú ọ̀kàrẹ̀ ẹ̀ẹ́ ẹgbẹ́ póríṣiríṣi a máa sọ̀rọ̀ kan pé bẹ́yìn ò bá ní ẹgbẹ́ láyé kò lè ní ẹgbẹ́ lọ́run gbogbo ẹgbẹ́ téèyàn wù kó wà ọ̀run ló ti wá ọ rí i pé bàbá bímọ lónìí bó bá jẹ́ ọmọ tí ó jẹ́ ẹlẹ́gbẹ́ ni a ti mọ àpẹlẹgbẹ ọmọ lèyí tó bá wá jẹ ọmọ tí àwọn òbí rẹ ò ní ìfura <coughs> torí kì í ṣe gbogbo ala ní ìfura àwọn àgbà sì bọ̀ wọ́n ní ìfura làgbà òkun pánsá òfura pánsá já àjà òfura àjà jìn bọ́ọ̀ bá wá rí onílé tí òfura irú wọn máa dẹrú ọlọ́ṣà ni sotiye bó bá jẹ́ wípé àwọn òbí tó bí wọ́n bá ní ìfura wọ́n ti mọ irú ètò tí wọ́n ṣe lé lórí bó ṣe ká dáfá ńlá fi máa dáfá béèyàn bá ti bí ọmọ gbàrà wọn ò dá àkọsẹ̀jáyé ọmọ àkọsẹ̀jáyé rẹ̀ ni ó sọ ibi tó ti wá ọ rí i pé gbogbo wa àìsí ọmọ ìlú kan náà ẹ wo inú ìlú tá a wà yìí kì í ṣe inú ìlú yìí nìkan ni a ti bí gbogbo wa bọ́rọ̀ ẹgbẹ́ ṣe rí lọ́rùn ni ìmọ̀bọ́yọ̀ ń tẹ̀lé mi bọ́rọ̀ ẹgbẹ́ ṣe rí lọ́rùn ni ẹgbẹ́ funfun wà náà lọ́rùn nínú àwọn ẹlẹ́gbẹ́ <clears throat> ẹgbẹ́ ọ̀dájú wà tí ó máa pòbí rẹ̀ lẹ́kún sáá bí a bá ti bí ilẹ̀ báyìí tó ń lọ́nu bí a bá ti bí ilẹ̀ báyìí tó ń lọ́nu tí a bá wá ṣe sìkọ́tọ̀ fún tí a bá pe oníṣẹ̀ṣe tí a bá pe wọn lé e. tí ò bá rí bi wọ̀ a tún máa wọnú ẹlòmíì. kì í wá ṣe gbogbo ẹgbẹ́ náà ló ní ìkà nínú. No? kì í ṣe gbogbo ẹgbẹ́ náà ló ya ọ̀dájú àwọn ẹgbẹ́ míì wà tí wọ́n máa tún ti òbí wọn ṣe tí gbogbo nǹkan máa lọ létòlétò àwọn òbí wọn ò ní mọ bó ṣe jẹ́ ẹ wá rí ẹgbẹ́ tá à ń wí póríṣiríṣi ẹgbẹ́ inú omi ọ̀tọ̀ ni omi tún wá póríṣiríṣi nítorí pé ó ti jẹ́ ẹgbẹ́ inú omi táwa wípé inú omi náà láàlọ́rè máa ṣe nǹkan rẹ̀ sí irọ́ àá béèrè irú omi wo bọ́yọ̀ omi tí ń rìn káàkiri ni omi tó jókòó kalẹ̀ ọ̀kàrè àwọn ò ní ṣèyún gbà omi ni ó ti yé ran ọmọ lọ́wọ́ láti padà kí ló fà á ẹgbẹ́ tó jókòó kalẹ̀ ńlẹgbẹ́ rẹ̀ ẹ̀ ń wá lọ rèé bo ẹgbẹ́ tí ń rìn káàkiri ẹ̀rí kó yàtọ̀ síra wọn. ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà ẹgbẹ́ orí àpáta wà tàbí àpáta ọ̀tọ̀. ẹgbẹ́ orí àkìtàn wà ẹgbẹ́ inú ọjà ó wà ẹ wò ó ẹgbẹ́ abẹ́ igi tún wá wà á wà á ní wò pé ìbá ẹgbẹ́ abẹ́ igi rọ́ á máa béèrè irú igi wo. bá a bá ní ìrókò ní tó bá jẹ́ àràbà ńkọ́. tàbí tá a bá ní arèrè ni tó lọ rè jẹ́ ayùn rẹ̀ ìdílé tá a fi gbọ́dọ̀ máa ṣe ìbéèrè lóríṣiríṣi ẹgbẹ́ póríṣiríṣi ẹgbẹ́ pọ̀ ẹgbẹ́ oríta wà oríta tó wá póríṣiríṣi oríta mẹ́ta ọ̀tọ̀ oríta mẹ́rin ọ̀tọ̀ oríta márùn ọ̀tọ̀ oríta mẹ́fà ọ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjọ́ ń tẹ̀lé mi. ẹgbẹ́ póríṣiríṣi àwọn ẹgbẹ́ egbe wà tó jẹ́ pé bí wọ́n o bá ṣòro wọn ó ní tí a fi ṣe kì í ṣe gbogbo ẹgbẹ́ náà ní ń jẹun bákan náà kì í ṣe gbogbo ẹgbẹ́ náà là ń bọ bákan náà mo lérò pé àárín rọra yé wa díẹ̀ àdúrà wa ó gbà. ẹ̀yin èèyàn wa. wọ́n ní bọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ọ̀bà ní sọ̀rọ̀ ní lọ púpọ̀ lórí eléyìí o ṣùgbọ́n kíní kan wà tí mo fẹ́ ká mẹ́nu bàbá yìí bàbá ẹnìkan kọ àkọlé kan jọ kan àwọn ọkọ kan wà tó jẹ́ pé ó kọ tí jániláyà ni hmm. kódà ìmọ̀ ń fìyàn lẹ́nu láti pè é ṣùgbọ́n wọn ò forí jì èmi torí mi ò pé ó kọ́ òun ní ìsìn ẹni wọn á pé wọn ò sí ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ní òsì ti ń jàjẹ́ jàjẹ́ ó ní bó bá wà ó láti jọ ni ó ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ńlẹ̀ Yorùbá ah, ṣé lóòótọ́ ni kí ló yẹ kéèyàn mọ̀ nípa wọn. Eh, <clears throat> ẹni tó bá sọ pé èèrà ń jẹun ó rọrọ sọ torí béèrà ò bá jẹun yóò ti kú ẹni tó bá wá ní èèrà ò jẹun òun náà rọrọ sọ ikùn tí ó jẹun sí òun dà ẹ rí ẹni bá ní òsì àjẹ́ ó lè sọ bẹ́ẹ̀ torí kò rí wọn rí. ọmọ mi àjẹ́ ń bẹ òṣò ń bẹ ah! bí ò bá wá sí oṣó tí ò sí àjẹ́ à ń sọ pé òṣó lọ́nà. Olódùmarè dá sílé ayé àwọn àjẹ́ ni wọ́n ń tún un ṣe àwọn ọmọ adarí hun ò bá ti bàjẹ́ ẹ wo àjẹ́ tí ò pààyàn gbà tó wà nínú oyún ara àtúnṣe ìkànnì àjẹ́ tí ò pa ọ́ jẹ ńgbà wọn bí ọ ara àtúnṣe ìkànnì àjẹ́ tó mú ọ dàgbà tí ò jẹ́ ọláhùn ara àwọn àtúnṣe kànù ó wà lérí béèyàn bá ṣe mọ̀ wọ́n bọ̀ sí ó wà lórí béèyàn bá ṣe mọ̀ wọ́n pè sí ẹni tí ilé ayé ò bá yé tí làákàyè ò sí fún ìrùpọ̀ ọgbọ́ tí ò sí làákàyè nínú ọpọlọ rẹ̀ ló lè sọ pé kò sí ayé tẹ́ ẹ bá ti rẹ́ ń tó bóde tí ń pé kò sáyé ẹ túdi irú ẹni bẹ́ẹ̀ wò òmùgọ̀ ní ilé ayé òye. bọ́ ọ bá ní kò sí àyè ìyá tó bí ọ ń kọ́ kíni bàbá rẹ̀ ń kọ́ kíni inú ayé tó wá ń gbé ń kọ́ tó ti ń sùn tó ti ń jí ẹni bá ń sọrú rẹ̀ kó má bàa sọ mọ́ ẹ wò èmi ò jẹ́ bá a bú àjẹ́ o n ò sì jẹ́ bá wọn bú oṣó torí mo mọ̀ pé iṣẹ́ olódùmarè ni bí ò bá sì tẹ olódùmarè lọ́rùn yóò ti pa wọ́n rẹ́ òṣùpá lé ẹ ní ògún ẹni ọwọ́ rẹ̀ bá tó kó lọ rè tún ṣe ọlọ́run dá nǹkan ìwọ ni kò rí bẹ́ẹ̀ tá a wá ní ìwọ tá a ní èmi tá a ní ìwọ níwájú olódùmarè àwọn kan máa kórìíra ara wọn wọn a máa kórìíra ẹ̀sìn irọ́ la bá ń bẹ̀ torí tó o bá jẹ́ lẹ́sìn mùsùlùmí iṣẹ́ tó o bá ṣe ọ̀hún kó lọ sọ́dọ̀ Olódùmarè yóò bí ọba ọba ṣe ṣe sí bọ́ọ̀ bá wá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì gbogbo iṣẹ́ tó o bá ṣe pátá ọ̀dọ̀ olódùmarè lọ ń kó lọ yóò bí ọba ọba ṣe ṣe sí bọ́ ọba wa jẹ́ ẹlẹ́sìn àbáláyé gbogbo iṣẹ́ tó o bá ṣe ọ̀dọ̀ olódùmarè lọ ń kó lọ yóò bí ọ léèrè bọ́ ọba ṣe ṣe sí ẹ̀sìn ò yàtọ̀ ọ̀nà tá à ń gbà pé olódùmarè ló yàtọ̀. ẹ wò ó ìkórìíra ń ló wà ń bẹ̀ bóyá nítorí àti jẹ ká torí pa afẹ́ jẹun á wà á fi kan á fi takò kan á fi kan bà kan ẹ wò gbẹ̀yìn irú ẹni ẹ̀sìn tá a gbọ́njú bá nínú ayé lẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àwọn baba ńlá wa ẹni bá wá ní ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a bá lọ́wọ́ àwọn baba ńlá wa ò dáa ẹ túdi irú ẹni bẹ́ẹ̀ wò ọmọ àlè ni. Oh God, ọ mà ṣe o ẹ wò ó kí ni ìdí tá a fi pè ní ọmọ àlè bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹlòmíín pé ń bo ìlú wọn yóò pé ń ronú kó tó sọ̀lú rẹ̀ ẹ̀rí póbu Yorùbá kù láwùjọ. bàbá wa rè tó sọnù tó sọ̀lú rẹ̀ wọ́n wàá bi léèrè pé ọmọ àlè bo ni yóò máa pe ẹ ẹ ní ní ní ní ẹ wàá mọ̀nà ẹ wàá ọmọ àlèyàn tí fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀. ẹ wò ó tẹ́ ẹ bá rí àwọn tí ń sọ pé ẹ̀sìn kan ò dáa ó lè nírú wọn ẹ̀sìn ìṣẹ̀ṣe la gbọ́njú bá ìṣẹ̀ṣe ló kọ́ wa bá a ṣe sin olódùmarè pé èèyàn kọ́ forí kanlẹ̀ àwọn oníṣẹ̀ṣe ni a máa forí kanlẹ̀ fọlódùmarè nígbà wáṣẹ̀ a máa bọ ni a bọ olódùmarè kó lè ṣe ń tà ń fẹ́ fún ni gbogbo wa pátá nínú ayé pátá inú ẹbọ la gbà wá inú ẹbọ inú ẹbọ inú ẹbọ ni gbogbo wa ti dìde inú ẹbọ ni gbogbo wa gbà wá torí pé nígbà wáṣẹ tá a bá ń tọrọ nǹkan lọ́wọ́ Olódùmarè á wàá kó àwọn nǹkan tó bá níláárí á <clears throat> kó síta a fẹ́ gba nǹkan lọ́wọ́ Olódùmarè àwa sáná sí ẹni tí èéfín rẹ bá lo òkè dòó àgbà pé olódùmarè gba ẹbọ rẹ nù ẹni tí èéfín rẹ bá fọ́n ká àgbà pé olódùmarè ò gbẹbọ rẹ nù ẹ wò mí. wọn á tiẹ̀ máa dárúkọ àwọn kan pé kèfèrí kèfèrí wọn ní kèfèrí lásán ẹlẹ́bọ kèfèrí kí là ń pè ní kèfèrí ilé ayé ò yí ẹlòmíín débẹ̀ ṣe mà pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe bí ẹni tó mọ̀. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n mọ̀ pé àwọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọn ò mọ̀ pé àwọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ó sì mọ̀ pé òun ò mọ̀ ṣùgbọ́n ẹni tí ò mọ̀ ti ń ṣe bí ẹni tó mọ̀ ni ló pọ̀ jù nínú ayé. gbogbo ọ̀sà tí ń bẹ nínú ayé pátá Olódùmarè ló dá wọn. ẹ wo olódùmarè ò ṣeé takò gbogbo ẹni tí bá ń takò sí ọwọ́ olódùmarè kó lọ rèé sinmi torí ìparun ọjọ́ iwájú bí olódùmarè ṣe dá ìwọ tó ń wò mí ló dá èmi ló dẹ́yìn tẹ́ ń ṣètò àbá ẹnìkan tó mọ̀ sí ọlọ́run dárí àbí wọn ò ní làákàyè ni àbárí ọ̀dà wọn alọ́mọ èṣù èèyàn mélòó lèṣù dálé ayé rábọ̀ àwíwá ni ọmọ èṣù ni ọmọ èṣù ni èèyàn mélòó lèṣù dá sílé ayé olódùmarè ló dá gbogbo èṣù tẹ́ ń wí nǹkan olódùmarè ló dá. àwọn kan máa tako iṣẹ́ ọwọ́ olódùmarè. ibi tẹ́mi wà yìí ìjẹ́ wòlíì tèmi ni mo wà yìí ìjẹ́ àáfàá tèmi ni mo wà yìí ìjẹ́ ṣéwù tèmi ni mo wà yìí ìjẹ́ gọ́ọ̀sù tèmi ni mo wà yìí. olódùmarè ló máa ń tó gbà lérò tó fi dá mi síbi tí mo wà yìí n rò pé ọ̀n tẹ̀lé mi òun ló máa ń tó gbà lérò tó fi ní kí n jókòó síbi tí mo wà ẹ́ kí ló dé tí wọ́n máa takò mí ọ̀ ń ṣe tiẹ̀ ń ṣe tèmi kò dira wọn lọ ojú ọ̀run tẹ́yẹ fò láì faradura. tọ́ ẹ̀yin ọ̀bẹ àwọn à ń sọ̀rọ̀ lérí kèfèrí àwọn wo là ń pè ní kèfèrí kèfèrí wà bẹ́ẹ̀ ni kèfèrí ló wá pọ̀ jù nínú ayé àwọn wo wá ni àwọn tí ò lẹ́sìn ìṣẹ̀ṣe lèmi wà ń bẹ̀ ẹ̀sìn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi ni àwọn bàbá tèmi náà bá lọ́wọ́ àwọn bàbá wọn mo sì fi ń sin olódùmarè mo sì fi ń yin olódùmarè. ọ̀wá bá mi ṣẹ̀sìn ṣẹ̀ṣẹ̀hùn kèfèrí ni ọ̀wá ṣe gbàgbọ́ kèfèrí ni ọ̀wá ṣe mùsùlùmí kèfèrí ni irú ẹni bẹ́ẹ̀. ẹni tí ò ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta kèfèrí náà mẹ́ta náà sálò lódùmarè dá ó dá sẹ̀sẹ̀ ẹni àkọ́kọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì ní christianity ẹni ẹlẹ́ẹ̀kẹta tí a kàìndé ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam jésù kristi ọ̀rúnmìlà bara àgbọnnìrègún ọbàtálá ọbàtá gbogbo wọn bá wọn jọ lo dáúlà nú ayé ni. àwọn náà ti ń lo dáúlà àwọn bọ̀ ẹ rí i pé anabi Muhammad anabi Muhammad ìní gbogbo wa gbọ́njúmọ̀ ni àwọn kan ti lò gbà kó mò tó dé sáwọn tí wọn wá lò gbà tẹ́lẹ̀ ń pè sí anabi mọ́ anabi dán gbogbo wọn inú wọn Musa wà nínú kristẹni à ń pè Mósè nínú wọn Yusufu gbogbo ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan ti lò gbàrí inú ṣẹ̀ṣẹ̀ tá a wá ń wì ànábìṣẹ̀ tíìwù ta ló dá. nínú ṣẹ̀ṣẹ̀ lànábìṣẹ̀ tíìwù wa. bẹ́ẹ̀ni. ta ni ń jẹ́ ṣẹ̀tíìwù ní. ìfánù a ìfánù nígbà náà ifá ni a fi béèrè ọ̀nà káyé ó tó di ayé tá à ń gbé ifá ẹlẹ́rìí ìpín òun ló tọ́ wa sọ́nà ó ní bílé ayé ṣe bẹ̀rẹ̀ kì í ṣe pé àkàndélé ayé náà irọ́ ó ní bó ṣe bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn kan ló ti bẹ̀rẹ̀ kó tó di páwàdé. gbogbo wa pátá lẹ́lẹ́bọ̀ gbogbo wa pátá bẹ́ẹ̀ bá dé ṣọ́ọ̀ṣì mẹ́rin nísìn wọn láwọn ń ṣètò kí là ń pè létò kí ni ti ń jẹ́ ètò tùràrí lóríṣiríṣi àwo ló ní tùràrí torí ìkínlẹ̀ fi ń fi tùràrí èèyàn ọ̀bẹ ká wá sínú ẹ̀sìn mùsùlùmí. forí kanlẹ̀ fọlọ́dùmarè wọ́n ń to oníṣẹ̀ṣe lẹ́yìn ni. oníṣẹ̀ṣe ìkírun àwọn máa ń kírun. oníṣẹ̀ṣe ń kírun ọ̀nà ó rí i pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ọ̀nà tá à ń gbà á sin olódùmarè èdè wa ló yàtọ̀ ó dà à ń sọ̀rọ̀ lórí àwọn àjẹ́ lẹ́ẹ̀kan báwọ oníṣẹ̀ṣe ó bà wí á pe ẹ̀yin ìyá mi òṣòǹgà. bí àwọn mùsùlùmí ó bà wí wọn ní ẹ̀yin ìyá mi téèrì yóò máa yé gbogbo àti wọn mọ̀ nípa rẹ̀ dáadáa ẹ̀yin ìyá mi téèrì ẹ̀yin ìyá mi úmù. tí àwọn onígbàgbọ́ ó bá wí wọn ní ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tó solé ayé rò àwọn wo ni. ẹ bá wọn àgbà yìí náà ni ẹ bá wọn àjẹ́ yìí náà ni pé bọ́yọ̀ wá ń ṣe nǹkan ò ní fi tiẹ̀ ṣe irọ́ ní ọ̀ ń takò sí olódùmarè bẹ́lẹ̀ yìí bá lọ tó bọ̀ èmi wọn á wí fún kó lè bá a débi tí ń lọ wọn á ní kó lọ rè wẹ́ yọ̀nù àwọn àgbà àwọn àwo làgbà ìbáwọn tá à ń wí náà ni bí wọn bá gbèyàn lásán sí pítù tí wọn ṣe ṣe ṣe tí ò mu wọn á ní ẹ lọ rè é fọwọ́ létòó àwọn àwo ní bẹ́ńlẹ́. ibà àwọn àgbà yìí náà ni ọmọ mi àdúrà wa gbà ju gbogbo rẹ lọ ẹsìn mẹ́tẹ̀ẹ̀ta tó lódùmarè dá kò sí ètí ò dá ń bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ kí wọ́n rí a ní àwòkọ́ṣe eré iṣẹ́ tó lódùmarè ò rán wa ká má jẹ ọlọ́ọ̀fẹ́ gbìjà olódùmarè ọtọ́jà ara rẹ̀ gan gbìnà. débi pọ́ wà pọ̀ ń gbìjà olódùmarè kí ló ń gbìjà olódùmarè fún. àwọn kan wà ní ọlọ́run èmi àní irọ́ ọlọ́run kọ́ olódùmarè nígbà tẹ́ ẹ bá ní ọlọ́run ọ̀run nìkan lónìí ayé ńkọ́ ta ní ẹ jẹ́ àṣẹ làákàyè ọjà yìí àdúrà wọ́gbà. Ah, ọ̀rọ̀ ń bọ́. ọ̀rọ̀ sì tún ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ẹ̀yin lórí ọ̀rọ̀ àwọn ẹ̀yà mi tí ẹ ti ń bá bọ̀ látẹ̀kan bàbá ẹ̀yin wọn a máa pé gbogbo obìnrin là jẹ́ ah, bó o nìyẹn ṣe jó òótọ́ àti pé ńlẹ̀ wa ń bí báwọn èèyàn bá ti kàwé díẹ̀ tí wọ́n rè kó tí wọ́n délé ẹ̀rù àwọn ẹ̀yà arúgbó ti ń bẹ ní àdúgbò a máa bà wọ́n pé kọ́mọ lọ jàjẹ́ torí pé lọ́pọ̀ ṣọ́ọ̀ṣì gan-an ńgbà wọn ò bá tún ṣe wọn ní àwọn ìyáálé wọn kan láwọn babaláwo míì gbọ́n bá lọ bá wọn wọn ní àwọn ìyáálé wọn kan ni kí wọ́n ṣọ́ra fún tàbí kí wọ́n sá fún bẹ́ẹ̀ làwọn àáfàá kan náà ṣé àwọn ìyá wa yìí làjẹ́ ni nígbà tí pé gbogbo obìnrin làjẹ́ ṣé nǹkan àbẹ̀rù ni wọ́n ni àbí tó yẹ ká fà mọ́ torí nígbà míì ẹ̀rù a sì máa bá a yàn. ògbó àtọ rẹ ayé ò ní gbòòrò lẹ́nu rẹ̀ àjẹ́ ń bẹ lágbóolé gbogbo obìnrin pátá làjẹ́ ọ̀wárí gbogbo ọkùnrin pátá òṣó ni wọ́n kò sẹ́ni tí wọ́n ó pè tí ò ní jẹ́ fásùgbà fásùgbà. Yeah, àjẹ́ nìwọ náà. mo pè ọ́ tó jẹ́ mi ní ìsìn. mo pè ọ ní ìsìn ọ sì jẹ mẹ èyí ti wá rí àjẹ́ nìwọ náà. <laughs> torí ìdí èyí kò sẹ́ni tí wọ́n pè tí ò ní ń bẹ ó dà mú ọ wọnú ayé kan lọ. àjẹ tí ń fi àjẹ rẹ̀ tó fi ṣéèfù rẹ̀ títí tó fi jẹ́ èèyàn òun ló tọ́jú rẹ̀ o òní ń kómi kótọ́ rẹ̀ o ó ní irú àwọn oore tó ṣe fún o ṣùgbọ́n gbò ti jẹ́ pé àgbàlagbà ó dà ṣé bí àdúrà wa ni pé ká dàgbà ká dògbó etí wa rí tá a bá ti rí àwọn àgbàlagbà á máa pàjẹ́ nìyẹn sáwọn àǹbẹ̀ lọ́hùn pé káwa náà mọ̀ débi hàn dé ni. ìwọ tó o mọ̀ wípé ẹ̀tọ́ rẹ ni o gbọ́dọ̀ ṣe ètí rí tó o máa bo àwọn àgbà kò sẹ́dìgbà tó o bá kóbì kórógbò kò sẹ́dìgbà o bá gbẹ́ran tó o ń pẹran ìwọ tó o ti lọ látijọ́ yìí táwọn àjẹ́ sì sọ títí títí tó fi débi tó ń lọ tó sì fi rí ṣe tó fi dolówó tó fi dọlọ́lá ọwá ọwá palétì ọ̀làwọn àjẹ́ pọ̀ nílé ẹ̀ ti rí tiwọ̀ òwe tutù wọn. kí lè tutù àwọn ìyá wọn ọ̀kárì wọn lè tutù ọ̀dà bọ̀ọ̀bá ti ń bọ̀ ọ̀wá bọ́ ń fi ta bóyá baba salani, ni ọ̀wà àwọn irú nǹkan bá a máa ju àwọn àgbà lójú ọ̀wà búrẹ́dì sí ọ̀wà mílíìkì oògùn kan ń bẹ tí àwọn àgbà máa lò ń jọun fẹ́rọ̀ọ̀sì oògùn ẹ̀jẹ̀ ọ̀wà tì í wá bí èlò kan ọ̀wà tì ẹ̀yin àgbà ẹ̀yin ìyá mi ẹ má bínú o ẹ jẹ́ máa lọ rí kí n bọ̀ rí o mo fẹ́ mú wájú báyìí lọ o ẹ bá pò ṣe mọ ni o tọ̀ gbé fún ọ bó bá dọdún tí ń bọ̀ àwọn náà wọ́n máa sọ títí títí títí tí tọ́ ní fa padà tọ́ ní fẹsẹ̀ kọ títí tí ìdọ̀dún ti ń bọ̀ torí wọ́n mọ̀ pé bó bá dọ̀dún ti ń bọ̀ àwọn ò tán mọ orú rẹ̀ ṣé wọ́n wàá gbàdúrà kí n tọ̀ wọ́n kú wọn ò ní gbàdúrà rẹ̀ torí ọjọ́ tí ifá bá ti kú polówó rẹ̀ jẹ ni ò ti gbẹbọ mọ́. ọjọ́ tí ifá bá pa olówó ẹ̀ jẹ ni ọ̀gbẹ́bọ mọ́. ibi ni ó pa ifá nkú. ká mọ̀ mọ̀ gbà wọ́n gbọ́ báwọn kan máa ń pé ìyá kan bẹ́ ń lé ká ṣọ́ra ká mọ̀ wulẹ̀ lọ lé láti fún wọn ní nǹkan bó o bá fún lówó yóò léwu kó má lọ bínú sí ọ pé ká mọ̀ gba àwọn tí bá ń sọ bẹ́ẹ̀ gbọ́ ká mọ̀ tọ́jú àwọn arúgbó wa lè sọ yìí. ẹ ẹ má gbàrú rẹ̀ gbọ́ ẹni tó bá ti fẹ́ dàgbà torí n tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tánilọ́la tí wọ́n bá ṣe lónìí tó ní àgbàlagbà lẹ́nìkan ọ̀fẹ́ rí tàbí báyìí kàṣá báyìí dènà tiẹ̀ náà ń bọ̀ ọ́ bí wọn náà dépò ọ̀hún wọn máa ṣàfò náà. àgbàlagbà ń bọ̀ lọ́nà ó wá mú ọ̀pá dání ń tẹ̀pá bọ̀ ìwọ tó wá dá pé ọ̀tún wá gba ọ̀pá lọ́wọ́ arúgbó kó náà mọ̀ pé tóun náà ń bọ̀ ọ̀kárẹ̀ ìjàre ọmọ yìí sótìyé èmi lè ń sá fún wọn sí àwọn gangan wọn lè fọ̀nà àyìn ìwúre tí wọn bá wú fún yín ìwúre àwọn alálẹ̀ níbi tí wọn ti bí yín yóò mọ̀yàn torí ibi tí wọn ti ń wúre fún yín àwọn alálẹ̀ ń àwọn wo la ń pè ní alálẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ah, alálẹ̀ o àwọn àwo àwọn tí wọn ti di ẹni ilẹ̀ tí ilẹ̀ ti ga jù lọ. àwọn yun là ń pè ní alálẹ̀ ọ̀tọ̀ ni ẹ bọ́ra ọ̀tọ̀ ni ìwìn torí kò dá ẹ bọ́ra mà kò dá ìwìn mà ìwìn ọ̀tọ̀ inú igbó ní ń gbé ẹ bọ́ra kò síbi tí ò lè gbé. ó wọn. àṣẹ o àmì àṣẹ. torí àwọn wọ́n ń bẹ láàrin wa báyìí àwọn nǹkan tí olódùmarè dá tí a fojú rí ó pọ̀ ju ń tà ń fojú rí lọ. bí wọ́n ṣe jókòó ìnísìn orí àwọn kan lọ jókòó lé bẹ́ẹ̀ ni àwọn kan lọ fẹ̀yìntì àwọn kan lọ kásẹ̀ lé lórí ṣùgbọ́n wọ́n mọ̀ pé èèyàn ò mọ̀. wọ́n mọ̀ pé gbogbo ayé ojú méjì ni a ní o ṣùgbọ́n ojú mákọlugi mákọlọ̀pẹ̀ ni afọ́jú ni wọ́n ǹjọ́ máa tún máa fọ́jú kò ṣẹ̀ṣẹ̀ dìgbà téèyàn bá dijú tí ń fọ̀ páàrìn tàbí tójú rẹ méjèèjì bá fọ́ irọ́ ó dà ìwọ wo àwọn ọmọ kéékèèké tá ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò dá nǹkan mọ̀ wọ́n lè gorí kínní lọ wọ́n pàwọn ó bẹ́ẹ̀ wọn ò mọ̀ bọ́yà lè kú wọn ò mọ̀ bọ́yà nǹkan kan lè ṣe àwọn kí ni wọ́n wọ́n fọ́ lójú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló wá wà nínú ayé tí wọ́n fọ́ lójú bẹ́ẹ̀ tó ṣe pé ojú má kọlù gì má kọlọ̀pẹ̀ má kọlù mọ́tò nìkan ni a ní wọn ò ní ojú inú àìwá lójú inú wa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ torí tọ́pọ̀lọpọ̀ bá ní ojú inú kò ní pé kò sí ayé àdúrà wa gbọ́ ọmọ mi kọ́rọ̀ ò má pọ̀. mo gbà pé ètò yìí ètò tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ nínú ewu tó pọ̀ ni torí ẹ fọgbọ́n kó alóògùn kan ní ìsìn ẹni tí nǹkan bá ń dàrú fún ó lè lọ ilé ìbí ẹ̀ bí wọ́n ti bí i níbi ó ti ṣẹ̀ wá kó lọ wá àwọn àgbààgbà tí ń bẹ ń bẹ láti lọ tán lọ́rẹ bí n bá gbọ́ yín yé ó jọ pé n tẹ́ ń sọnù. bẹ́ẹ̀ ni ètùtù àwọn àgbà ni mo ti sọ wọ́n lé tutù bẹ́ẹ̀ bá ti wá mẹ́tutù wọn ó ti tàn ọ̀gbọ́n tí a máa pòwe kan ni wọn ní òòṣà tí Ṣàngó ò lè nà àwọn kan ní aré ló lè sá máa ní ò lè sá eré ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ó mọ ètùtù Ṣàngó ni torí pé ibi tí bá ti ń sá lọ Ṣàngó lè jùkòlù tí ó wá lè sáré nù ètùtù Ṣàngó ló mọ̀ ó tètè gbé tutù rẹ̀ fún olómi ọkọ mi o forí mi bọ̀ mi o ó ṣe rí nù. nítorí pé ìre wọn ìwúre wọn ẹ ló tètè mọ èèyàn lára tipẹ́tipẹ́ jòǹkó ń lọ eléyìí ò bẹ́ẹ̀ ngbà mo débi mo rí àwọn ohun ọ̀ṣọ́ àwọn iṣẹ́ ọnà lóríṣiríṣi àwọn kan á pè ní ère ó wuyì ó rẹwà àwọn míì ń ṣe bí ẹni fẹ́ ṣẹ̀rùbẹni tí ọ̀láyà ìyẹn ní ìwà jẹ́ kí n padà lọ sórí ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń bá bọ̀ lẹ́ẹ̀kan ṣé bíbọ ni wọ́n ìyún ẹni ìkejì àwọn kan mọ̀ pé wọ́n ń bọ òòṣà tí ò lẹ́nu wípé kò lè sọ̀rọ̀ ṣé lóòótọ́ ni páwọn òòṣà tí wọ́n máa ń bọ wọn kì í lè dáhùn béèyàn bá bá wọn sọ̀rọ̀ wọn yìí sì gbọ́rọ̀ ìbéèrè ń méjì ni. ìbéèrè àkọ́kọ́ à ń bọ òòṣà ní àyín a ń ṣe A à bọ òòṣà kì se gbogbo rẹ náà la n bọ ìbéèrè akọkọ nù òòṣà kọ̀ọ̀kan ń ló ní àkókò tiẹ̀ ní àyìn Ṣàngó ó ní ọ̀sẹ̀ tiẹ̀ ní àyìn Olúkòso àyàn náà kàtà yẹ̀rìyẹ̀rì ta ló dáa olódùmarè ni kí là ń ṣàtakò lé lórí ọ̀sánládé kojú ẹbọra tí gbénú omi ọ̀wáyanrìn wáyanrìn kówó sí ta ló dáa olódùmarè ni àbí ta ń dómi kí làwọn ń ṣàtakò sí ògúnláka ayé ọ̀sìn ìmọ̀lẹ̀ torọ́pọ̀lọpọ̀ kò yé wọn gbogbo ọ̀nà tá à ń tọ̀ lónìí ògún ló là á bí ò bá wá sí Ògún ńbo là á máa tọ̀ ńbo là á máa dé sí èèyàn bẹ́ẹ̀ ọya òrìrì bí ò bá sọ́ya bó la ṣe fẹ́ rí àtẹ́gùn olúkálukú ló ní tiẹ̀ láàlú òfìrí òkò ọ̀pọ̀lọpọ̀ wọn á ní ògiri òkò irọ́ kí ni jọ giri òkò ṣé ògiri ni èṣù ni òfìrí òkò àjọngọlọ ọkùnrin ogun abániwọ́ràn bá rí dá ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ó bẹ́lẹ́kún òbónímí sunmí kẹrù ó bonímí onímí sunmí láàárọ̀ yẹn ń sùn jẹ èṣù láàlú òfìrí òkò wọn ní àwọn kan ní ẹbọra burúkú tí jẹ́ látọ̀pa irọ́ kò rí bẹ́ẹ̀ wọ́n ti gbé gbági ẹbọra kúkúrú ẹbọra kúkúrú tí jẹ́ látọ̀pa ìwọ̀n arìn lọ láàrin ẹ̀pà àtàrí rẹ̀ wá hàn fírífírí wọ́n ní ọ̀pẹ́lọpẹ́ gíga tí bàbá ga <laughs> èyí ò àwọn òòṣà lóríṣiríṣi báyànnì òòṣà kan náà ń bẹ tá à ń pè ní báyànnì ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí à ń pè ní báyànnì òòṣà dàda ọ̀rí pé máa pé dàda olówó ẹ̀yọ ni òòṣà ni dàda dàda ni àkọ́bí ìyá Ṣàngó ṣùgbọ́n Ṣàngó jẹ́ oníjàgídíjàgan ó jẹ́ ní tó le líle ní fi gbára rẹ̀. ó dàbí ò bá le kó lè gbé nǹkan èèyàn lọ ní ìsìn sódà ni àbá àbá bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ Ṣàngó gbà padà ṣé bí ò bá wá le bó ló sì fẹ́ gbà á. tí a bá tí dàda bá jáde lọ tí a bá na dàda níta torí kò lè jà yóò wá sunkún wálé àbúrò rẹ̀ yóò máa bi pé kí ló ṣe é yóò máa pọ́n àkàn Ṣàngó ni sọ́nbẹ̀ làwọn àgbà ni a fi pòwe pé dàda ò lè jà ṣùgbọ́n lábúrò tó gbójú Ṣàngó wa lọ rèé ba bẹ̀jẹ́ èèyàn ká fìyàn tì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì pé òòṣà tí ò lẹ́nu òòṣà tí ò lè sọ̀rọ̀ ibi tó yé wọn mọ́ ni òòṣà ń sọ̀rọ̀ òòṣà lẹ́nu bẹ́ẹ̀ bá ń bọ òòṣà tẹ́ ẹ fi nǹkan sí òòṣà lẹ́nu tí ò bá gbà lọ yín kì í ṣe pé kò gbà á kò pọn dandan kó gbà á kò pọn dandan kó jẹ́ ẹ ti fi sí ti ń jẹ́ gbogbo wọn ti ń jẹ́ pátápátá ò ní ń jẹun ẹ̀yin ọ̀bẹ. bọ́yé egun jáde ní ìsìn tàbí à ń bọ òòṣà kan tí àgàn tí ò rọ́mọ bí tàbí tí ẹni tí ń wáre tí ò ríre tó wá jàjà wá jáde tí ń pè à olówó orí mi o jẹ́ ń wọ̀ lẹ́ẹ̀mí o jẹ́ ń jẹ́yàn lẹ́ẹ̀mí o jẹ́ ń bímọ lẹ́ẹ̀mí o jẹ́ ń gbọ́mọ wá kí ọ lẹ́ẹ̀mí o. àkókò tí a ń wíhun ńlọ jábọ̀ fọlódùmarè ìránṣẹ́ olódùmarè ni òòṣà jẹ́ yóò lọ jábọ̀ fọlódùmarè àwọn ẹrú rẹ o ariwo tí a ń parẹ́ o bá ń ṣe fún wa kó tó dìgbà báyìí ẹ wò mí wò kó tó di ọdún mẹ́rin ntí ẹ wí wọn ó sì rí bẹ́ẹ̀ sóòṣà ò wá lẹ́nu sóòṣà ò létí ṣé kò wá dáhùn kò ṣe ṣe òòṣà wa sọ pé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn àwọn kan wọn á ní superstition kí ló ń jẹ́ bẹ́ẹ̀ superstition tá a fi balẹ̀ ayé jẹ́ tó e dòní tó fi dòní superstition ni kí ló fà á àwọn wo ni wọ́n máa sọ̀rọ̀ superstition superstition àwọn tí ò ní gbàgbọ́ wọn ò ní gbàgbọ́ pé olódùmarè wà. wọn ò ní ìgbàgbọ́ kankan àwọn ni a máa sọ̀rọ̀ superstition kò rí bẹ́ẹ̀ ọ rí i pé nígbà wáṣẹ̀ èèwọ̀ wà àwọn bàbá wa láà gbọ́dọ̀ fọwọ́ súdò bá a bá ń fọwọ́ súdò nǹkan báyìí lè ṣẹlẹ̀ ara lè sáńgbà náà kó pa ẹ̀ ń tàn ó ti ṣẹlẹ̀ dáadáa dáadáa dáadáa láìmọye ìgbà rí àmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí máa ṣe àṣìṣe bọ́yá ẹnìkan wá jẹ́ ẹ̀yà abìkan bọ́yá ẹ̀yà abìkan ni bọ́yá irú wa ní àyàn wa ṣeré lọ àwa rẹ nìkan ti ń fọwọ́ gbé odò nǹkan kan ò wá ṣe ó ti gbàgbé wípé àwọn àgbà ní báyìí láàṣẹ ń lè e wà èèwọ̀ ni níbòmíì ah, káyì ọmọ ṣe o òmùgọ̀ ti pọ̀jù nú ayé wọ́n ti gọ̀ jù. àkókò tá à ń wí yìí àwọn òòṣà ó gbé ọ̀rọ̀ rẹ lọ sọ́dọ̀ olódùmarè àdúrà ó sì gbà ta ló gbàdúrà ẹbọ olódùmarè ni tí wọn ò bá wá fiṣẹ́ rẹ jẹ́ sọ olódùmarè rántí rẹ bẹ́ẹ̀ olódùmarè ò sì gbàgbé ẹnìkan àmọ́ iṣẹ́ tó olódùmarè ń ṣe pọ̀ bá a bá tètè kí gbé sí létí kó rántí wa kó rántí wa kó rántí wa ọ̀nà dín yóò ṣe bọ́ọ̀ fẹ́ ni. <laughs> torí rẹ̀ ló fi so àwọn nǹkan kà ẹ máa wá jíṣẹ́ fún mi ẹ máa wá jíṣẹ́ fún mi ó dà ẹja ti bìkan wò ẹ wà rí orílẹ̀-èdè wa lónìí ṣé gbogbo òlú ló máa ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ báwọn aṣojú tó bá rán síbẹ̀ náà ni wọ́n máa wá jíṣẹ́ fún bó ṣe rí nù ibi ọ̀rọ̀ wa dé yìí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn náà ti ń pàwọn ò tiẹ̀ nígbàgbọ́ wípé agbára agbára àtijọ́ tí ń bẹ ńlẹ̀ Yorùbá táwọn baba ńlá wa tí wọ́n fi ń sọ̀rọ̀ nígbà kan táwọn baba ńlá wa fi jẹ́ ìjayà ńgbà kan táwọn baba ńlá wa fi jẹ́ arẹmọlẹ́kún nígbà kan pé agbára náà ṣì wà ǹjẹ́ kí ló dé wọ́n ní báwọn bá níṣòro táwọn bá sáré jàǹgàlà jòǹgó ló lọ báwọn táwọn ìbá tọ́ka sí gẹ́gẹ́ bí àgbà gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí àfáà tàbí gẹ́gẹ́ bí babaláwo nílẹ̀ yorùbá wọ́n ní owó lásán làwọn máa ń ná lánàá dànù kì í sí nǹkan kan tí wọ́n tẹ̀yìn ẹ̀ yọ ẹlòmíì ó lóun ti lọ́kọ ọ̀run láti ìgbà pípẹ́ ni wọ́n ń pò ń lọ́kọ ọ̀run òun lọ́kọ ọ̀run wọ́n rí ọkọ ọ̀run ọ̀hún lé òun sì máa ń nìbálòpọ̀ ojú oorun eléyìí ọ̀bẹ́ẹ̀ bí àpẹẹrẹ kan nínú ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀rú ẹ̀mí ẹ̀ ṣàgbára náà ṣe wà kí ló ń fà á tí wọn ò kí ń rójútùú sí ṣòro ayé wọn. ọ̀kàrè a máa kọrin kan nígbà kan ìwà àmọ̀bọ́yà ń kọ ní ìsìn náà wọ́n ní kì í ṣe pé kò sí bàbá ń bẹ bíi tàtijọ́ àwa la bàbá bíi tàtijọ́ mọ́. ọmọ mi agbára ń bẹ o bó ṣe wà níjọ́ náà ló wà ní ìsìn ó dà bí ò bá ṣe agbára bíi tìjọ́ mọ́ ṣé ewé tó wà níjọ́ náà kọ́ ló wà ní ìsìn ó ti yí padà agbára tí ń bẹ níjọ́ náà náà náà náà ni ló wà ní ìsìn. ṣùgbọ́n nǹkan kan máa ṣẹlẹ̀ kéèyàn tó lè fìdí agbára hàn yàn ọ̀nà ó jìn torí ẹni ọba fi ìdí agbára hàn òun náà ni ó padà dalẹ̀ rẹ̀ ọ̀nà kanu ọ̀nà kejì ẹni ọba fi ìdí agbára hàn bí ó ṣe pààyàn ni ó máa wá kí agbára wọn lè bá jẹ́ tiẹ̀ ọ̀nà kanu. ọ̀nà kẹta èmi ní agbára tí mo jogún lọ́wọ́ bàbá mi àwọn kan wà wá láti ibì kan wọn fẹ́ rà á iyekíye àwọn ọba gbà lọ gbogbo àwọn ọ̀nà táwọn agbára wa kọ̀ọ̀kan tí a ń gbà sọnù nù agbára wa o ìwọ tó o bá lọ títí tó o bá wò pé kò ságbára ọ ì tí ì kàn ni ẹ mo ti débì kan mo ti ṣe gbá mo ti ṣàwo mo ti ṣe kòkó ẹlòmíà ni mo ti lọ gbá màá ní ọ̀dọ̀ mi lọ wá ní abẹ́ ètìrí táròyé pọ̀ ọ ti lọ gbá ọ ti lu àwo sọ́dọ̀ ẹlòmíà ní kò síbi tóun ò tí ì dé màá lọ́ọ́ tí ì dọ́dọ̀ tèmi o. gbogbo ẹ̀ lóríṣiríṣi àwọn àgbà wọ́n sì ní onírọ́ ti gba owó tán ṣùgbọ́n olóòótọ́ ò ní gba ọ̀fẹ́ bá a bá sì rárọ́ àlérò tọ́ra agbára ń bẹ. a lè pé agbára ń bẹ ń bí àwa yìí sáà lè pé agbára ń bẹ ń bí àwa yìí bàbá. kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí n bá ń sọ fún ọ kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí n bá ń ròyìn ìwọ náà rẹ́rù ń bọ̀ dé ẹ́ ṣùgbọ́n gbogbo agbára ọwọ́ olódùmarè ló wà àbọ̀gbọ́ olódùmarè wá sọ agbára ó sọ kàhàhín ọmọ mi agbára ń bẹ èè máa ṣeré èè máa ṣe tíátà. ẹni tó bá ní òwú òtẹ́rù ẹ sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé ìwọ̀nba tí ó fi tanná lásán ló mú agbára ń bẹ. Ah! wọ́n ní bọ́mọdé bá débi ẹ̀rù yóò bẹ̀rù mi ò ní sọ jù bá ń lọ lápá abẹ ná ọ̀rọ̀ tó ṣe ń tẹ̀ wájú eh, ọba ògbóni àgbáyé ah! tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ògbóni nígboro báyìí aya àwọn èèyàn kan sì máa já. Eh, kí n má ti lọ ọbẹ̀ wọn ẹ padà sórí ọ̀rọ̀ eh, ọ̀rọ̀ ìṣẹ̀ǹbáyé wa àtàwọn ìṣẹ̀ṣe àtàṣà wa lẹ́nu àìpẹ́ yìí ní ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ló kọ ẹni tá à ń sọ yìí nílùú sẹ́yìn nípínlẹ̀ ọ̀yọ́ ó sì pàṣẹ ó pèsè fáwọn lọ́balọ́ba bí n bá débi tí n ò bá béèrè béèrè ń àwọn ìbéèrè tí mo béèrè kò kún tó ó ní káwọn lọ́balọ́ba ó dìde wá láti ṣàpọ́nlé fún gómìnà ló pè é ṣùgbọ́n àwọn kan ní torí gómìnà kọ́ wípé kí wọ́n lè ṣàpọ́nlé fún òun nítorí pé ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ èrò àwọn kan náà wọ́n sì dìde wá bí ẹ ń pèsè fún wọn ó ní ẹ jókòó wọ́n sì jókòó náà padà bí ẹ ń pèsè fún wọn àwọn kan wá tọ́ka sí pé ẹ̀gbin gùn ún bí ẹni fi orí adé wọ́lẹ̀ ni àwọn kan ní kì í ṣe ìforí adé wọ́lẹ̀ wípé ní tó túmọ̀ sí ni pé ó kọ́ àwọn orí adé lẹ́kọ̀ọ́ ó tún wọn sọ́nà ni ó bá wọn wí ni pé ìbáwí yìí sì ṣe ti mọ̀ dùn kí lè ròyìn lórí èyí ojú wo lẹ wò ó. ògbó àtọ rẹ ẹrin tó rọra ṣẹlẹ̀ àwọn ọba ló fà á enyu eni ẹlẹ́ẹ̀kejì ìjẹkújẹ a máa fà á ajá ò gbọdọ̀ gbó kọ́gàn rẹ̀ ó yọ nígbà wáṣẹ̀ ifá ni wọ́n fi yan ọba kì í ṣe gómìnà ní yan ọba gómìnà kọ́. inú ẹni tí ó tẹríba fọ́ba ni gómìnà wà. ifá ni wọ́n fi yan ọba àmọ́ ní ìsìn ẹ̀ gómìnà ní yan ọba ní ìsìn wọ́n ti kọ́rọ̀ fádànù ńlọ́pọ̀lọpọ̀ nǹkan ò fi tùbà tùsẹ̀ mọ́ nínú ayé. bẹ́ẹ̀ bá bọ́ba mi sọ̀rọ̀ ní ìsìn ọ̀tọ̀lẹ̀yà bi tí òun ó yà lọ tí wọn bá bá rẹ̀ ń kò rántí má kò jẹ́ nǹkan kan níwájú rẹ̀ mọ́ táwọn ẹ̀yà míì ń ló jẹ́ bàbàrà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ń sọ lẹ́ẹ̀kan pé ẹ túdi ọba míì wò tàbí ẹ túdi ẹlòmíì wò ọmọ àlè ni. nígbà wáṣẹ̀ ọba mà gbó pọngàn ẹ mọ tí a ń pè ní ọba ni ọba ba lórí ohun gbogbo ni ah Ṣàngó ọba pa bàtà pa jáwọ́jáwọ́ etí kí ni jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ọba ti dọba gómìnà àwa la yàn án bí a sì lè yọ bó bá wù wá ní ti ń ṣẹlẹ̀ nu. tó bá jẹ́ pé bí a ṣe ń bá a láti gbà wáṣẹ náà wọ́n sì ń bá a bọ̀dì sùn ẹ rí i pé ilé ayé ò gùn jù báyìí lọ. sotiye èyí ẹ ní ọba míì náà wà tí ò mọ̀ tí wọ́n lọ rè mú wá láti ibì kan pé ó wá dọba bó o ní ìṣẹ̀ṣe àṣà wa bó o ló ṣe fẹ́ yẹrú ẹni bẹ́ẹ̀. àyàfi ká ọba ní yan gómìnà ọba ó parapọ̀ ó wàá nà ká sí pé nta fẹ́rẹ̀ ntá kalẹ̀ kì í ọba níbi tá a sì ṣe ti wọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń níbi ti wọ̀ bọ́mọ ò bá wá tètè kó dìde kó paná gbogbo orú nǹkan wọ̀nyí ewu ni ńdọ́ wájú. ẹni tẹ́ ẹni wọn ní kóyìn dìde ìní nísìn <clears throat> òun náà mọ tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe kì í ṣe pé kò mọ̀ ó mọ̀ ó mọ̀ kò yẹ kéèyàn máa fojú ìṣẹ̀ṣe gbolẹ̀.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 ẹ mú wé irọ́ Ifá ni ó yàn án àyàfi ká padà kì í ṣe pé òsì bàbá bíi tàtijọ́ o àwa la sin bàbá bíi tàtijọ́ ọ̀dà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ó ṣe rí nù. tọ́ ọba Ògbóni ayé funfun báwọn èèyàn kan bá gbọ́ pé Ògbóni lè èèyàn wọ́n ní ah ó ti wọ ẹgbẹ́ àwọn tó lágbára pé àwọn mọ̀lẹ́bí ọ̀ àmọ́ ò pé ẹni tó wọ ẹgbẹ́ ògbóni yìí ìjọ tí iná bá fẹ́ dilẹ̀ lẹ́yìn asunsunjẹ wọn ó yọ ọkàn rẹ̀ jẹ́ o ṣé nǹkan kan wà tó yẹ káwọn èèyàn ló mọ̀ nípa ògbóni ọ̀kárì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ kí wọ́n tó lè yọ ọkàn èèyàn nígbà wáṣẹ̀ yóò dérú kò tá a wà yìí nígbà ìwáṣẹ̀ torógbó ni gbópa púpọ̀ oògùn sì ń bẹ́ẹ̀. ogboni ní ọba bọ́bọ̀ ó jẹ ogboni ni o yàn ogboni ni o soro fún ogboni ni o gbadele lori kò le dóró sí à ah, níbo ọba ò lè dóró sí ògbóni ní ó sọ̀rọ̀ fún yóò tẹríba fún ògbóni ogboni ògbóni iku ikú panijẹmọ́sẹ̀ẹ́. àwọn ògbóni ní kọ̀ǹtírò ayé tó fi di àkókò tá a wà yìí nǹkan ògbóni ò parun ipò tèmi wáyé ayé mà pọ̀ gbóni ni mí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 bẹ́ẹ̀ bá dé kóòtù lónìí ntẹ́ ẹ rí lórí mi lẹ́ẹ̀ rí níwá lórí adájọ́ bẹ́ẹ̀ bá rí lọ́ọ̀yà lónìí ntẹ́ ẹ rí lórí mi lẹ́ẹ̀ rí lórí lọ́ọ̀yà ògbóni ní ṣàkóso ayé ògbóni ní olódùmarè kólé ayélé lọ́wọ́ bọ́ọ̀ bá ṣògbóni ọ̀ lè rí àwọn àgbà ẹ wò ó. ẹ má jẹ́ ká máa tú ìtùkùtù ògbóni gbópọn ògbóni gbópọn ògbóni gbópọn púpọ̀ ó gbópọn púpọ̀ òsìsí ìlú tí ògbóni ò sí àìgbọ́fá là ń wòkè o ifá kan ò sí ní para tẹ́ ẹ bá ti rẹ́ni tó dáfá tí ń wòkè sàn-án kò gbọ́ kíkí ifá ni tó bá gbọ́ kíkí ifá ní tífá wù yóò sọ. ọmọ mi ògbóni lágbára gan o ọgbọ́ bí mo ṣe kì á ni ògbóni ògbúràn ikú panijẹmọ́sẹ̀ ayé ò ní bá gbogbo wa jà. Ah, àmì àṣẹ bàbá wa ògbóni ayé funfun mo nífẹ̀ẹ́ yín púpọ̀ nítorí ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ tó jinlẹ̀ tẹ́ ẹ ní. ṣùgbọ́n kí n má tàn yín bàbá ngbà mo tún débí bí n bá fojú kojú yín àyà mi á sì la gàràgà bí mo ti pé mo láyà tó mo débí mo kọ́kọ́ fẹ́ mi kàn ṣùgbọ́n mo gbìyànjú láti sọ̀kan akẹni. So Eh, mo dúpẹ́ púpọ̀ fún àǹfààní tẹ́ ẹ fún wa láti jíròrò pẹ̀lú yín láàrin nǹkan bíi wákàtí kan ẹ ṣeun o eh, n ò tó yín gbèǹde àǹfààní ni mo rí orí ọ̀fẹ́ mo rí gbà ẹ ṣeun púpọ̀ àmọ̀ rí báwo bàbá ẹ ṣeun o ẹ ṣeun o eh, mo mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn báyìí wọn àtún ní fẹ́ jẹ́ kí fóònù mi ó gbádùn wọn mọ̀ pé dandan àfi kí n fáwọn nọ́mbà yín èmi ò wá mọ̀ o olúwayé ọba ògbóni ayé funfun bóyá ẹ lè fa àyè gbarú ẹ fáwọn èèyàn kí wọn ó pè yín bó bá wá jẹ́ bẹ́ẹ̀ kò ní í jẹ́ pé bẹ́ẹ̀ bá bóyá ẹ lè pè fáwọn èèyàn kí wọn kọ ọ lẹ lọ́dọ̀ wọn ẹ nọ́mbà mi ò wá yí padà ní gbogbo àgbáyé nọ́mbà tí gbogbo ayé mọ̀ náà ni ó dà ẹ̀rọ ìbámi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni o oh eight o oh three four three one four o one three tàbí o oh eight o five four five six thirty three thirty five. ẹ ṣeun bàbá títí ìgbà míì tá a tún máa pàdé ẹ̀yin náà ti rí i pé nǹkan ju nǹkan lọ láyọ̀ la máa pàdé ọlákúnlé fásùgbà ló kọ́ mi ire o. orí méjì àwo ilé Ifẹ̀ o. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. Adélérè Olúṣẹ́gun Mike òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralẹ̀ tá à ń báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own ta fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks ta fi ń deliver sand on our own ta fi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá ní block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talé tá a ti ń talé tá ń báyọ̀ kọ́lé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 ibẹ̀ lẹ́wà yìí máa subscribe sí subscribe subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.